أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب الصلاة الصلاة لغة الدعاء بخير قال تعالى وصل عليهم أي ادع لهم وشرعا أقوال وأفعال مفتتحة بالتكبير مختتمة بالتسليم بشرائط مخصوصة والصلوات المفروضات خمس الظهر والعصر والمغرب والعشاء والفجر عن أنس بن مالك رضي الله عنه قال فرضت على النبي صلى الله عليه وسلم الصلوات ليلة أسر ليلة أسري به خمسين ثم نقصت حتى جعلت خمسا ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس خمسين وأن طلحة بن عبيد الله رضي الله عنه أن أعربيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم سائر الرأس فقال يا رسول الله أخبرني ما فرض الله علي من الصلاة قال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 asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. èyí tí a fẹ́ wọnú rẹ̀ nínú tíra tí a wà nínú ẹ̀ tànká yìí òun náà ni kitaabu sọlá tí àwọn onímọ̀ bá ṣàlàyé bá ṣe mọ́ra tán bá ṣe tọ́jú ara wa bá ṣe yẹ ẹ̀gbin kúrò lára wa lẹ́yìn bàtà bá yẹ ẹ̀gbin kúrò lára wa tán bá ṣe mọ́ ara wa lẹ́yìn ìgbà tí a bá mọ ara wa tán ló tó wá kan báwo la ṣe kí irun ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé kìtáàbù sọ́là ni máa ń wáyé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti sọ gbogbo àwọn àlàyé tí a wí yẹn tán ìta ń pè ní àsọ́là òun náà ni irun kíkí nínú èdè Yorùbá òun náà ni irun kíkí nínú èdè Yorùbá kò sí nǹkan kan tó takò pé ká túmọ̀ àsọ́là tù ní irun gẹ́gẹ́ bíi àwọn àgbọ̀sọ̀ tí àwọn èèyàn máa ń gbé káàkiri wọn láwọn tó takò kéèyàn máa pe àsọláàtù ní ìrún wọn ní sọ yìí pé ìrún nǹkan tí máa pa àrùn ni mo ní wọn gbọ́ ọ ní èdè Yorùbá tí nǹkan bá jẹ́ ìpìlẹ̀ wọn á máa pè ní ìrún orí ìrún rẹ̀ níbo ni orí ìrún rẹ̀ ti wá wọn á bí ọ léèrè pé níbo ni orí ìrún yẹn ni pé níbo ni ìpìlẹ̀ rẹ̀ tabade wo asọláàtù ìpìlẹ̀ lọ́jẹ́ rúkìnù lọ́jẹ́ nù àríkánu alẹ́ Islam so ká máa sọ wípé asọláàtù ká má túmọ̀ ẹ̀sìn bí ìgbà tó jẹ́ sí pé àgbọ́ ìtumọ̀ Yorùbá tí wọ́n fi tu nìyẹn ẹni tí yọba yí padà kú nírun kó mú Yorùbá mi wà tó fi túmọ̀ rẹ̀ fún wa hmm, torí gbogbo àwọn nǹkan tó bá ti wà báyìí tí ọba ti jẹ́ sí pé Yorùbá bá fún ní Yorùbá tiẹ̀ lọ́mọ pé Yorùbá kọ́ ló túmọ̀ rẹ̀ àwọn àfáà tó jẹ́ Yorùbá àwọn ni wọ́n túmọ̀ rẹ̀ tó bá jẹ́ sí pé ìrún orúkọ tí ọ̀dà ni mo pé kì í ṣàwa nìkan ni a ní gbàrà tẹ̀sí àwọn bàbá tó lọ yẹn náà ti ń gbọ́ yorùbá nù wọ́n sọ̀rọ̀ bí wọn ti gbà wọn kankan yé nu sẹ̀ríà wọn ò ní gbà kí wọ́n fi dọ̀tí kan ẹ̀sìn islam tó ló fi jẹ́ sí pé irun náà ni àsọ̀láàtù ń jẹ́ iye máa wí káàkiri pé wọ́n fẹ́ ṣe àsọ̀láàtù tí wọ́n ti ṣe àsọ̀láàtù kúkú bá máa sọ lárúbáwá lọ́ngbà náà tó bá máa wọ́n fẹ́ sọ lárúbáwá wọ́n sọ pé tó ti ṣe pé alison light man son light tó <laughs> nípa báyìí àsọ̀láàtù irun náà nínú èdè yorùbá béèyàn bá sọ yìí gbégbọ̀ bá wọlé kọ́ sọ yorùbá tiẹ̀ tí ó fi tún ẹ̀ fún wa àwọn àti ìgbà pé tá a bá pè ní irun ìpìlẹ̀ ní ń pè ní torí pé ní àwọn àríkánú alìsílám iná ní ìkọ́ni sọ̀láàtì ká máa gbé irun dìde nínú èdè lárúbáwá ìtumọ̀ irun ọ̀fẹ́ jù ju ìtumọ̀ rẹ̀ lọ nínú sẹ̀ríà ẹni pé èdè lárúbáwá náà nítumọ̀ fún sọ̀láàtì kí ìsìláàmù kan tó dé ẹ̀ gbọ́ yí bá dùn kó tó di pé ìsìláàmù dé ní èdè lárúbáwá wọ́n máa ń sọ pé àsọ̀làtì wọ́n sì máa ń sọ pé àsọ̀làtì wọ́n sì mọ̀ túmọ̀ rẹ̀ lọ́dọ̀ ara wọn kí ni túmọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn òun ló ní mímọ̀ kọ́kọ́ tu fún àánú tíra yìí ó ní àsọ̀làtù lógatan tí wọ́n bá ní kí ni túmọ̀ gbólóhùn sọ̀làtù kí ìsìláàmù tó dé kánàbí sallallahu alaihi wasallam kan tó túmọ̀ àrùn bọ́ọ̀lù ń ní àtúmọ̀ ẹ̀fọ́ àti kí ni à ń pè bẹ́ẹ̀ àdùá àfáà ní bìkẹ́yì bìkẹ́yì tí wọ́n wí yìí ó kó yàn lára dúró díẹ̀ jẹ́ mọ̀ pé àwọn afojú wípé ẹlẹ́sìn ọfẹ́ sọ̀rọ̀ nípa àsọ̀lá náà ní àfitúbẹ̀ sí pé àdùá bìkẹ́yì èyí tá a mọ̀ nínú èdè lárúbáwá tí wọ́n máa túmọ̀ àsọ̀lá tù sí ni àdùá wọn èyí fòǹdéèdè ní ìparí rẹ̀ pé àdùá bìkẹ́yì àdùá náà ni àsọlá bóyá ní tí onímọ̀ wá wò ní pé gbólóhùn àdùá ní èdè lálùbáwá ọ̀pọ̀ ẹ̀ka sí méjì tàbá ní àdùá nínú èdè lárúbáwá adua nínú èdè lárúbáwá ọpẹ́ kasi méjì a máa túmọ̀ rẹ̀ sí wípé àdúrà rere a sì máa túmọ̀ rẹ̀ sí èpè tó gbóná àdúrà náà nínú èdè lárúbáwá tó bá ṣépè fún yàn dùá òun náà wọ́n lò fún tó bá ṣàdúrà fún yàn dùá òun náà wọ́n lò fún. bóyá agbègbè ibẹ̀ ni onímọ̀ yìí wò ó sì tó wò lóòótọ́ torí bí àsọ̀láàt a kì í lò ó ju ká fi ṣe àdúrà rere lọ ní máa ní sọ̀lá ìtò àlẹ́ ìta ìyẹn ni pé mo ṣe kẹ́ni mo ṣàdúrà fún ó lè sọ pé kò ní dáa fún ọ̀pẹ̀ kọ́ wá sọ pé sọ̀lá ìtò àlẹ́ ìta a nígbà ló ń lè dé lọ́wọ́ wájú ìdí nìyẹn tí ọfà tá a fà wá yìí tó fi lọ sọ wípé àdúà bìfẹ ní pé àdúà fúnra ara rẹ méjì ni àdúà tútù àti èpè gbígbóná dùá náà làá pè ṣùgbọ́n àsọlá kò sí sọ̀láàtù gbígbóná àbí tó bá yẹ ń bídí àlọ́kù náà pé àsọ̀láàtù sánásáná náà pé ń bídí àlọ́ wọn pè sọ̀láàtù sánásáná yóò àsọ̀láàtù sáná àsọ̀láàtù tútù mùsùlùmí ló fi jẹ́ sí pé ẹni tó ní mímọ̀ sálàyé yìí jazakallahu khairan wọ́n á wo sàkún lọ ní a fi yí pé àbọ̀lọ̀ máa sọ pé as-salatu fil lughati ad-du'a àbọ̀lọ̀ máa sọ báwọn wọ́n pe ad-du'a'u bi khair ìgbà ẹni kí n fa ṣépè ìyẹn máa fi àsàlátù ṣégin ni ṣàdúrà yìí wọ́n á mú ẹ̀rí wá wọ́n ní ọlọ́run ọba sọ wípé wa salli alayhim inna salataka sakanun lahum orí inna salataka sakanun lahum wa ànábì ṣàdúrà fún ọ̀rọ̀ yìí nǹkan bẹ̀lá bẹ̀rẹ̀ díẹ̀ táwọn afá máa túwò bí wọ́n sọ́lẹ̀ àárẹ̀ jẹ́lá alẹ́tọ̀ láti sàṣàlátò fẹ́ntì èsì ànábì bí sallallahu alaihi wa sallam ẹ̀gbọ́n náà ẹ̀yìn wọ́n sọ́lẹ̀ àárẹ̀ wọ́n ànábì sàṣàlátò fún ọ sọ alẹ́tọ̀ ká pé sallallahu ala abdulwasiya ọlọ́mọba sàṣàlásù fún abdulwasi abubakar ayahmani abubakar kilawi àṣẹ ilé pé sallallahu alayhi wa sallam àṣẹ rí nǹkan ṣùgbọ́n ìpìlẹ̀ òun náà ni wípé alẹ́ tọ̀ láti ṣe àṣàlátù fẹ́ntì kì í ṣe ànábì ọlọ́run ìpìlẹ̀ rẹ̀ torí pé njẹ́ ń pè ní àṣàlátù gan dùn á bí xẹ́yìn sásàdúrà àtọ̀dá fún nìyẹn náà nígbè lásán ìpìlẹ̀ nìyẹn. tàbá ní imam malik sallallahu alayhi ayi alayhi salatu wa salam ìpìlẹ̀ ní gbé kò sí nǹkan kan tó takùn dáwìn nínú ìtumọ̀ sẹ̀ríà sórí wàrà wọn ìpìlẹ̀ nìyẹn. ṣùgbọ́n kí ló fà á gẹ́gẹ́ bó ṣe ti pé radiyallahu ta'ala anhu tàbá ní imam wa jíta fẹ́ tàbá ní radiyallahu ta'ala anhu ìpìlẹ̀ ní pé kò sí láìsí mẹ́ èyí kìnnì kìnnì tọ́wá lé nbí kọ́lọ́ yọnu sí sọlọ ní ẹ̀gbọ́dọ̀ sí rọ́dí aláàánú fẹ́lẹ̀ kankan àbáwọn sàbí kódà àwa gán wọ bí rọ́dí aláàánú tá a bá tẹ̀lé àwọn kìnnì àwọn sàbí yẹn السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم رضي الله عنهم والذين تبعوهم سواء نوسم تابتلهم so ìyún náà bá wọn ṣùgbọ́n nítorí wípé àwọn èèyàn wọn ti bá sábà torí pé tó ní mímọ̀ bá sọ wípé alágbájá alágbájá tó ní alayhi salam gẹ́gẹ́ báwọn ṣíà ṣe máa wí fún Ali ibn Abi Talib àti gbogbo àwọn ará ilé wọn ti ní Ali ibn Abi Talib nítorí kan sọ pé radiyallahu anhu kí làwọn ń bírí àwùjọ alayhi salam tí a bá dọ́dọ̀ ẹlòmíì tí kì í ṣe Ali ibn Abi Talib wọn pè radiyallahu anhu tí a mọ̀ pé wọ́n ti differentiate láàrin àwọn tí wọ́n wà ní lẹ́fù kan náà nítorí wípé káwọn ènìyàn má bàa ṣe rorò kúrò wípé sànàbí ọlọ́run lágbájá ni tàbá ní abdulwasin tàbá ní aleyhi salatu wa salam ha? àbá ìlú dámilẹ ọ sànàbí kan tó ń jẹ abdulwasin o bó o ṣẹ̀ṣẹ̀ sọ pé ànábì ọlọ́run ni abdulwasin ẹnu wípé ọ sọ pé aleyhi salatu wa salam ó ti sọ̀rọ̀ ààrẹ lẹ́nu a sì fẹ́ ká sọ̀rọ̀ àwa lẹ́nu ká jìnà sí gbogbo nǹkan tó bá já sí pé kì í ṣe gbogbo tó bá lẹ́tọ̀ọ́ lára máa ń ṣe gẹ́gẹ́ bí píríncípù tí mo máa ń sábà kéde máa ń rìn kì í ṣe gbogbo tó lẹ́tọ̀ọ́ láti ṣe lọ́ọ́ máa ṣe o èyí tó lẹ́tọ̀ọ́ láti ṣe tó bá mọ̀ pé tó bá ṣe yọ dà họ́wù họ́wù sílẹ̀ sílẹ̀ sọ́lọ́ ní tó bá ṣe ó jìyà ní kò sọ bẹ́ẹ̀ tí mò ń sọ ni ètí wọn àwọn kan pọ̀ nù ṣẹ̀rẹ́ àtọ́jú halal fún bá ṣe wàhálà tó kò lára kó ni ọ kábàámà pé kí mo wá ṣe kíní tí mo wulẹ̀ ṣe torí pé àyìnbá ni kì í o tó bá jẹ́ sí pé àyìnbá ṣe bá jẹ́ṣẹ̀ àhán ọ̀tọ̀lélẹ̀ o àyìnbá ṣe kì í bí fẹ́ ọmọ ẹ̀ ọmọ kí ni ọmọ ọ dánú àbí bẹ́ẹ̀ kọ́ sí láì fi lẹ̀ ṣe yín o kéèyàn wá rí fúdíẹ̀ sí wọ́n fẹ́ ta súnà kan tí tó ti kú di <laughs> lọ́ba dálẹ̀ lọ́dọ̀ wa ń bẹ̀ kódà bó dé nọ́ọ̀tì wọ́n yìí ṣe bẹ́ẹ̀ àwọn ìfún ìfẹ́ máa ń kù ṣùgbọ́n mọ́ládé ọkàn pé haram ni ẹnu tá a fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ gbà pé halal ni nǹkan yẹn tọ́ba dẹni tó ṣe ọ̀gbẹ́ kí wọ́n halal ló ṣe kí ni wàhálà ṣùgbọ́n kọ̀wá ní wọn náà ni wọ́n fẹ́ dánwò láàrin inú nísùpà ló ti gbọ́ kí ni ló ti bó kọ́ rẹ̀ kí ló wá sí ṣùgbọ́n àwọn nǹkan ni ìgbà mi àmọ́ wà bàbá lọ́dọ̀ wa ń bíbà tí bá ń bẹ láyé láwọn ìjàmbá tí kò tí ì gbàgbọ́ yé ẹ̀sìn kò ní fẹ́ kí ọmọ àwọn sorúkọ òun bí bàbá rẹ̀ ọbẹ̀ láyé nìsín kọ́ wá bímọ orúkọ bàbá mi mọ̀ bẹ́ẹ̀ sọ bàbá tí bàbá lágbọ̀ yé yóò fi ẹ̀wà gbà mí ọmọ sọ́nù sọ́fẹ̀n tètè kú ni tí àgbọ́yé tàwọn ẹni pé tí bàbá yẹn bá kú tán làwọn fi kírètì orúkọ bàbá túndé sílẹ̀ àti ìyábọ̀ wá níbi tí ọ̀bá tí kú ẹ̀ bọ́lọ̀ sọ́kìnrin ẹ̀ bọ́lọ̀ sọ́rúkọ rẹ̀ kí n wá rí fún ètò bàbá rẹ̀ ọ̀làgbọ̀yé ọ̀wá lọ́fẹ́ síbẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀dá wàhálà rẹ̀ ti ra ẹ̀ lọ́nà mubah ò nílò tọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo mubah lèèyàn máa ń sè nínú òfin Islam. Naam irú ẹ̀ náà ni irú ìta awéyìn kí a máa dárúkọ ẹni tí kì í bá ṣe ànábì ọlọ́run ká má sọ pé sallallahu alaihi wasallam ká sọ pé radiyallahu anhu tó bá jẹ́ sàbí àti ká sọ rahimahullah tó bá jẹ́ sí pé ẹni tí kì í ṣe sàbí láti ghafarallahu lahu tó bá jẹ́ sí pé ẹlẹ́mí tí kì í ṣe àwọn sọ̀hábà ni tòyìn ẹni o alẹ́ tó láti ṣe nípìnlẹ̀ bí èèyàn bá ṣe nínú ilé rẹ̀ tó ní wọ́n lọ́hùn wọlọ́n wọlọ́n bàbá àwọn sallallahu alayhi wa sallam wọlọ́n máa ń foríjì ọgbà kò sí láì fún bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó sọ fún wa pé ìwọ ni gbogbo nǹkan tá a bá sì ti pé ó sọ fún wa ìwọ ni tá a ti pé àdúrà ni bisimilá àdúrà tí o sì kọ́ nínú kọ́wọ́ kankan mẹ́ tó yẹn ni. àwọn ẹ̀rí wà nínú hadith anabi alayhi salatu wa salam ibi anabi sàṣàlátù fún àwọn alu abi awufa alu abi awufa ìbéèrè náà lélẹ́yìn náà wasalli alayhim ọlọ́run pàṣẹ fún anábì kò ṣe àṣàlátù fún wọn bákan náà tá a bá ń ṣàṣàlátù lọ a máa sọ pé allahumma salli ala muhammad wa ali muhammad àwọn ali muhammad ṣé ànábì làwọn náà tó yẹ abáyé kama sallaita ala ibrahim wa ali ibrahim táwọn ará ilé ibrahim tó bí wọn náà ànábì ọlọ́run ṣùkúlẹ̀ àwọn onímọ̀ a sọ àárín yẹn wípé ìdí sẹ́yìn fáǹsọ̀ yẹn síta ó ní wípé wọ́n kọ́wọ̀ rìn ní tó bá dẹ̀ kọ́wọ̀ rìn yọ jẹ́ ẹ̀fà ẹni tó bá rìn kódà kó jẹ́ sí pé kò tó da sí bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ bá a ṣe jókòó ní sí kí àfáà tó jókòó kí bàbá wọn wá wá kí mi bóyá àgbàlagbà ni wọn tàbí èèyàn ńlá kan ni wọn. nàám bí wọ́n ti wá jọ́ ń bàtà wọn àti àfáàní àfáà bá wá fún ara rẹ̀ yóò jókòó ní bá ti ráyè ni ṣùgbọ́n nítorí pé ó ti bá àgbàlagbà ọ̀yà ya àfáà ẹ̀ bá ń fún alága mi ọjọ́ láì ogun tá a bá kọ́ wọ̀nyí pẹ̀lú ẹ̀ kò mí nì pé tí wọ́n bá pọ́n wa lé pé tá a bá dá lọ sí nǹkan yẹn pé wọ́n ti kí ni wọ́n pọ̀ àlẹ́ bí sọ wọn nù sẹ́rí àná wọ́n pọ̀ dáadáa ìwé náà ni tá a bá lọ sí ziyara sàárè tí wọ́n bá lọ sí ziyara sàárè sunna ni kò sálámà sáwọn ara rẹ̀ kò ṣàdúrà fún wọn ṣùgbọ́n èèwọ̀ bídíà ni kò ṣàdúrà fún ara ẹ̀ níbi sàárè kọ́ wa lọ síbi sàárè bàbá rẹ̀ ní ìfọwọ́ pé mo fẹ́ lọ ṣàdúrà fún ara ẹ̀ à ń tẹ̀mí náà bídíà ó ti jánu bídíà àdúrà rẹ̀ yẹn ò lè gbà ṣùgbọ́n tó bá lọ ṣàdúrà fún bàbá rẹ̀ níbi sàárè pé ọfẹ́ ṣèṣì ara rẹ̀ ó rí i pé àdúrà tánàbí rẹ̀kọ́mẹ́ǹdì gan tiwa náà wà mẹ́ السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين أنتم السابقون ونحن إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية نسأل الله لنا àwọn gan-an kọ́kọ́ sàdúrà fún wa lẹ́yìn wá gbaná wa ni walakum alàáfíà àdúrà tó wá ń bẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ tó bá dá wa fúnra ara rẹ̀ ó ti jẹjẹkújẹ nùpọ̀ tẹ̀lé àdúrà tá a ti fẹ́ tó wà ní sáré lẹ́yìn lọ́jọ́ ká ní ọdún sàn ọ̀pọ̀ bá nǹkan kése nínú òfin ṣẹ̀ríà ọlọ́run pa ànábì láti pé wasalli alayhim ay ud'u lahum ṣàdúrà fún wa wọ́n wá ní kí ni definition as-salat nínú sẹ̀ríà wàṣẹ́rẹ̀ àná. aqwalun wa af'alun muftatahatun bit-takbir. muftatamatun bit-taslim bi shara'it makhsusa. wọ́n ní tí wọ́n ń pè ní as irun kíkí nínú òfin Islam wọ́n ní àwọn ọ̀rọ̀ kan aqwal jam'u qawlin ọ̀rọ̀ ni o wàfáàn ìṣe ni o máa ọ̀rọ̀ ni ìṣe ni ẹlẹ́mìíràn máa wọ méjì yẹn dárúkọ ṣé a lè kírun pẹ̀lú ọ̀rọ̀ àti ìṣe ká kíni ká ọka. sí ọkàn ìṣe ọkàn bẹ́ẹ̀ nù sí òun gan nọ́mbà wà náà ẹ̀rí fún bẹ́ẹ̀ báwọn ìṣe máa ti tààrí fún yẹn wọ́n níbi àkọwálò wọn ju nǹkan bẹ̀ bíyàn bá tu wọ́ ọba ti ọkàn náà mbẹ torí bí àníyàn náà qawlul qalb àníyàn tá a dà ọ̀rọ̀ kínni ọ̀rọ̀ náà ọkàn ni ṣùgbọ́n kò gbọ́dọ̀ jáde síta ibi tí àníyàn ti wọlé nìyẹn tòwé lè lọ́mọ ibi tí definition àwọn ẹ̀ tó sì wà kárí tó sì wà bù tábà ó bù kódà kò yọ sẹ́lẹ̀ àkọwálò wà á wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n máa ń tíyàn máa ń sọ jáde kan náà ni wọ́n kíkí wà fáyàlì àti àwọn ẹsẹ̀ tẹ̀yìn òsè yẹn ni pé lórí irun á sọ̀rọ̀ lórí irun á ṣiṣẹ́ ọ̀rọ̀ tá a máa ń sọ méjì ni ọ̀rọ̀ tó hàn àti ọ̀rọ̀ tó hàn ọ̀rọ̀ tó hàn òun náà la mọ̀ ọ̀rọ̀ tí ó hàn òun náà là níyàn torí pé èèyàn gbọ́dọ̀ kírun láì lánìyàn tó o bá lánìyàn bọ́ sọ̀rọ̀ tó dùn jù bẹ́ẹ̀ lọ tó o ṣiṣẹ́ tó dára jù bẹ́ẹ̀ lọ òun ní ìrùn yẹn yà ah, mo gbàgbé àníyàn ni ah, pọ̀bìlì kankan ọ̀ràn ọ̀bà àdé kankan ọ̀ràn mo gbàgbé àníyàn padà tún bẹ̀rẹ̀. àníyàn onírú ẹ̀mí àsọ̀rọ̀ àti ìwọ̀n tá a fẹ́ ibi tí wọ́n fi àníyàn sí ni àkọ́wà wọ́n a máa sọ̀rọ̀ a sì máa ṣiṣẹ́ níbi níyàn tí wọ́n bá ní kí sọ pé iṣẹ́ ara àti iṣẹ́ ọ̀rọ̀ tó yí wa báyìí torí tí yẹn bá gbàgbọ́ yé definition yìí dáadáa ọ́ gẹ̀ẹ́sì bó ṣe kó kírun bí nìkan bá dó báyìí ní sísìn kírun lọ wọ́n á fọ kàn kàn fàtíhà sẹ́wọ̀n kí yẹn lè fọ kàn kàn fàtíhà ó tó rùkú fọ kàn sí subhana rabbi al-azim ó ṣàṣe gbogbo ẹ̀ ó ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n kò sọ̀rọ̀ sóníọ̀ kò ní ọ̀ torí kò kàn fàtíhà kíkà lọ́lọ́ ń pè é faqra'u ma tayassara min tàbí èèyàn ka gbogbo ọ̀rọ̀ tó yẹ kó wà nínú ọ̀sàjọ ọwọ́ àjọkò kalẹ̀ Allahu akbar ọkà ojúkò náà lọ́wọ́ o tó ti o kò wá ṣiṣẹ́ kò ṣe takbiratul ihram ọ̀sàjọ àjọkò náà ni Allahu akbar alhamdulilayi rabbil alamin ọkà fatiha ọkà sura Allahu akbar sami Allahu liman hamdah Allahu akbar o tún ka tàṣà gbogbo nǹkan yàrá máa ń sọ lọ́rọ̀ ló sọ ṣùgbọ́n kò sí iṣẹ́ tó yẹ kó ṣe ń bẹ̀ sóní irun jama definition ọjà máa ma kí ni tá à ń ṣe ẹ máa ní kí ni tàrífù òṣogbo ní ìsìn definition òṣogbo tó o bá gbọ́ yí dáadáa tí a máa fa ní definition tó kárí ẹ̀ ó ti mọ ti fún tẹ̀dọ́ kínú òṣogbo ni ṣùgbọ́n pa pé àwọn èèyàn sábà fún nǹkan nítumọ̀ rẹ̀ bó ti tó àti bó ti yẹ ní ma jẹ́ kí èèyàn máa ṣe mistake bí àtọ̀ àmàbọ̀yà rẹ̀ òṣogbo ni bíbá ìwà àmọ́ ìdí nù so àwọn sẹ́tà máa ṣe nínú àti àwọn ọ̀rọ̀ táwọn sọ nínú òun àwọn àfa wa ní bóyá ó ti bẹ̀rẹ̀ muftatahatun bitakbir àwọn iṣẹ́ táwọn ṣe ní gbangba àti irun àtọ̀rọ̀ àti iṣẹ́ lórí irun kíkí àwọn kankan wà níbẹ̀ nínú àwọn iṣẹ́ táwọn ṣe ní bàtìjẹ́ sí pé wọ́n jọ máa ń rìn papọ̀ ni àtọ̀rọ̀ àti kíni àti iṣẹ́ àwọn kan bẹ́ẹ̀ bàtìjẹ́ sí pé ọ̀rọ̀ dáwà fúnra ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ bàtìjẹ́ sí pé iṣẹ́ dáwà fúnra ẹ̀ ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú òun náà ni èyí tí wọ́n jọ ń rìn papọ̀ iṣẹ́ àti kíni àtọ̀rọ̀ táwọn fẹ́ ṣe takbiratul ihram iṣẹ́ rìn pẹ̀lú takbiratul ihram á sọ pé kíni Allah iṣẹ́ nu iṣẹ́ ló ṣe ẹnu pé ọgbọ́wọ́ sókè kí lórúkọ ẹ̀ iṣẹ́ nu ìgbà míì a máa wà ọ̀rọ̀ ọ́ máa lágbára ju iṣẹ́ lọ lórí irun ìgbà míì iṣẹ́ ọ́ máa lágbára ju ọ̀rọ̀ lọ máa wò takbiratul ihram nínú ọ̀rọ̀ àti iṣẹ́ èwo ló lágbára jù ẹ̀dá mi ló ọ̀rọ̀ yìí tó lágbára nínú ṣẹ̀rí àmọ́ ń sọ o takbiratul ihram rúkìnì mi kí èèyàn sọ pé Allahu akbar níbẹ̀rẹ̀ ẹ̀rùn tó o bá ti rí i ṣe òní o kí èèyàn sọ pé ní ẹ alhamdulilayi rabbil alamin kò sí takbiratul ihram sóní o ó sì ọ̀ wọlé ìtàlọ́wọ́. Mm. ẹ̀rí pé ọ̀rọ̀ níbẹ̀ ni ọlágbára ju ìṣẹ̀lọ̀ pàtì kan ẹ̀pẹ́ Aláhu Akbar gbígbọ́wọ́ sókè yìí kì í sọ̀rọ̀ yẹn bó o bá ṣe oníhùn kò yí báyìí lásìkò wa máa sọ pé bó o láti gbé e ẹnu kó o ti ẹ̀ gbé sókè kódà kó o ti báyìí lásán ó tún wá kókó wá sọ pé bó o là náà lè ṣe gbé e. báyìí báyìí bí ọkàn sáà ti ẹ̀ gbé báyìí lásán ó tún ti ṣe súnà o oh, excellent ni ọ̀fẹ́ gba excellent ọwọ́ àgbèsí dídí ibi tí ànábì gbèsè sallallahu alaihi wasallam ọ̀rọ̀ lágbára ju ìṣẹ̀lẹ̀ ọ̀nbẹ̀ ẹ̀jẹ̀ fẹ́ lápòjú mi fíforí balẹ̀ fíforí balẹ̀ tàbá forí balẹ̀ tán àmà ń sọ nǹkan kan bẹ̀ subhana rabbil ala àbí tọ̀ iṣẹ́ ni ká forí balẹ̀ ọ̀rọ̀ ni ká sọ pé subhana rabbil ala èwo ló lágbára jùlọ méjèèjì iṣẹ́ opposite nǹkan awilá láfọ̀kọ́ ni fíforí balẹ̀ rúkúnù ni ṣùgbọ́n subhana rabbiyal aala tó ṣe ń bẹ̀ kìí ṣe rúkúnù sunna sórí yaba so a máa rí báwọn tí ó ju àwọn lọ iṣẹ́ máa jọ̀rọ̀ lọ́ngbà mi ọ̀rọ̀ sì máa ju iṣẹ́ ìgbà mi àmà wà tó jẹ́ sí pé gẹ́gẹ́ bí n ta wí iṣẹ́ àti ọ̀rọ̀ yóò jọrin papọ̀ yóò jọrin papọ̀ lẹ́ẹ̀kan náà irú ẹ̀ ní subhana eh, ìforíbalẹ̀ yẹn irú ẹ̀ náà ní rukua àti sẹ́tàǹsì ń bẹ̀ irú ẹ̀ náà ní tashahud àti sẹ́tàǹsì ń bẹ̀ àti fàájì kù náà ni náà so yẹ ọba ni so àwọn míì wà tó jẹ́ sí pé kò ní bá sẹ́rìn tó jẹ́ sí pé ọ̀rọ̀ yẹn ni inú àpèjúwe tí alẹ́rí mú wá fún yẹn òun náà ni àníyàn nàbẹ̀kọ́ wúlò lè kọ́ àníyàn ọ̀bàṣẹ́ kankan rẹ̀ òun ni ó ṣáájú ó dá wà fún ẹ ká tó wọnú irun kíkí wọ́n ní gbogbo àwọn sẹ́yìn àtàwọn ọ̀rọ̀ yìí yóò máa bẹ̀rẹ̀ muftatahatun bitakbir níta fi máa bẹ̀rẹ̀ irun kíkí òun náà ni Allahu akbar ìtumọ̀ muftataha òun ni pé kí ìta fi máa sí àdìsí wáyé lórí gbogbo nǹkan tí àfa ń sọ yìí táfa wa ń sọ yìí àwọn máa sílẹ̀kùn irun kíkí pẹ̀lú kíni Allahu akbar eléyìí yọjọ àmọ́ yìí pé ṣé bíbí àlẹ́ lẹ́yìn àbí kìí ṣe bíbí à torí pé wọ́n ní ìrun kíkí ó bẹ̀rẹ̀ pẹ̀lú kíni Allahu akbar sórí ọba ni ẹni tó bá wá bẹ̀rẹ̀ ẹ̀rùn tiẹ̀ kó tó lè kọ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn nígbà tí wọ́n ṣe ìkọ́ ọmọ tẹ̀ ẹni tí yóò yára pé ìkọ́ ọmọ kì tara irun àfi ń pèpè fún irun kíkí kíkọjú sí ìmáàmù tó kọjú sáwọn èèyàn pé ìtọ́wò kò tí ì wọ́n náà torí pé wọ́n ní ìtàfi bẹ̀rẹ̀ ẹ̀rùn Allahu Akbar kò sí ìṣe Allahu Akbar. bákan náà tí mọ́mù bá ṣe ìsáwòtàn tó kọjú sí iwájú tí nǹkan kan bá gbé lápèjúwe tó ní ìdíkọ́ lọ síta tó wá da yín dúró tó wá lọ síta tó tún wá padà wá ẹni ìdíkẹ́ ẹ̀ máa sọ pé kí á lélẹ̀ tẹ́yìn bá ti dábò yé kí ni definition kí lè lọ́ọ́ ta kó tó padà wá alìlí máa béèrè pé kí ni ìyàtọ̀ tó yẹ kọ́ mọ̀ distance tó yẹ kọ́ wà láàrin ìkọ́mọ̀ àti kábẹ̀rẹ̀ kí ni irun gangan fún ara rẹ̀ kò sáàlà kankan fún tá a bá ti mọ̀ yìí pé kí ni yìí kò jù bóyá kí n lọ sàlùwà lára gbèjúwe ó ṣẹlẹ̀ sí Sheikh wa Abdulrahman Ali Hudayfi Imam Madina <laughs> ọlọ́run wa bá mi sí ń jẹ́ ọ̀nà mọ́ wa mọ́sálásí mo travel lọ́nà ni mo ti wá nàìjíríà o mọ́kàn lọ́nà ọlọ́run sì ní kí n wà ní tòsíwájú ọlọ́run ní láǹfààní àti ṣe é ṣe sáfà alákọ̀ọ́kọ́ kó tó sáfà alákọ̀ọ́kọ́ dúró ń bẹ̀ yẹn ojú rẹ̀ òrì ó ò ní lọlé àlọ́lé <laughs> tó bá fẹ́ kí sọ́fìlà wà ló ń bẹ̀ ní sọ̀láàtù zuhur ó ti débẹ̀ láti bí aago bíi mẹ́sàn-án mẹ́wàá táwọn èèyàn tó wà ń bẹ̀ ti lọlé táwọn tó ti kásùn bá àwọn tó kásùn bá gan-an lọlé àti bíi náà ṣe wọ́ lọ kó o tó wá rí náà ọkọ̀ọ̀kan máa sún díẹ̀ díẹ̀ náà ni ọ wà máa sọ pé ta ló fẹ́ dìde tó bá ti di pé ó ti lé kalẹ̀ pé tó bá ti ń dìde báyọ̀ bọ̀ sí àyè alakule hal wọ́n sì kọ́ ọmọ fún wa wọ́n ti bọ́ wájú stẹ́wù stẹ́wù stẹ́wù wọ́n ti stẹ́wù stẹ́wù mò ń ṣe iyèméjì bẹ́ẹ̀ láti ṣe takbiratul ihram àbí wọn ò ṣe àbí wọn ò ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò ṣe wọ́n ti ní ìṣẹ́ ọ̀sẹ̀ kí wọ́n kàn ṣe Allahu Akbar wọ́n kàn kọjú sáwọn èèyàn ní pé ìtẹ́bẹ̀rù wọ́n sọ lárúbáwá ní pé ìtẹ́bẹ̀rù ẹ wait for me wọ́n kàn lọ kò sẹ́ni tó máa ń tọ́sẹ̀lẹ̀ o ṣùgbọ́n tó hàn jù ní pé àlùwàlá wọn ti kí ni ọjà wọ́n ti lọ sí àlùwàlá mọ́kọ̀ pẹ́ o gbogbo wa orí ìnáwó la ah ìwọ náà máa ayé inú ayé níbẹ̀ nù kò sí ìrànlẹ́ ayé tí ò sí ń àwọn mọ́sáàsì wa ń kún gan oríṣiríṣi ọ̀rọ̀ sáàmù àbíká lókùn sáàmù àbí kí wa lọ sẹlẹ̀ ẹni tí ò rí wájú àbókú ni àbí oṣù kínní kan ni <laughs> àbókú lulẹ̀ ni èyí kínní ẹni tí ò rí wájú ọ̀rọ̀ ti lọ kálukú sáàmù sọ̀rọ̀ ni pé kínní kínní ah, àbí wọn ò sì kọ́ ọmọ wọn ò sì Allahu Akbar báwọn yẹn ti gbọ́ padà pé ọ̀hún bàbá sì kí dáadáa Masha Allah Allahu Akbar ariwo kan lọ lẹ́lẹ́kan náà. ẹ rí i pé àkókò ń bẹ láàrin èyàn ó lè sọ pé àkókò báyìí ṣùgbọ́n tó bá yá sí pé kọ̀ǹdíṣà kan ló bá gbé ńtọ̀ tó fi lọ sí nǹkan bẹ́ẹ̀ síláàsì ńlẹ̀ láti dúró dèdè pé kò fi ṣe nǹkan bí dàgbà àwọn èèyàn ṣe ti kọ́ du àwọn àfa wa yẹn wípé kò yẹ kọ́ dá àwọn èèyàn dúró ó yẹ kí kíni kó wọ́n mú kan nínú àwọn akẹ́ni pé kọ́ máa kí wọn lọ bí wọ́n ṣe wọ́n bàbá tí ọ̀fẹ́ kíkẹ́ kìdúró lọ́sọ̀rọ̀ ìhàrámù ọ̀bọ́mọ̀ ńlọ́wọ́ àtànà bíi sọ pé ń bá kírun fún forty days fún kàwáì òun fẹ́ mọ́nẹ́tì òun wọ́n fẹ́ ọjà ní kò sì kónira báyìí ìtẹ́jú kan ló lọ́ọ́ fi ṣàdùn àlá èsì kìnìún láìpẹ́ ẹ àwọn èèyàn mọ́nítọ́ bí wọ́n ti wọ àlejò náà tó dáa jùlọ o ìdáhùn àfi ń sàwádà o bóyá ní tí wọ́n fà á tí wọ́n fi fi yàn síbẹ̀ ní pé wàá máa kírun sùn torí tó bá lọ sàlùwà láyẹn tí wọ́n bá lè bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà kò ní rí sọ́fùlà wà lù kírun kò ní ráyè wọ́n mọ́sáàsì mọ́ yóò lọ yípo yóò wà lọ jáde jáde jáde jáde bóyá ibi tó ti ráyè wọlé gan ojú yóò rí irun gan lè bọ́ ọmọ lọ́wọ́ tán pátápátá kọ́ mọ́ bàjẹ́ máa mú gbogbo àwọn mọ́sálásá yẹn yẹn láti wò ó kó tó di pé èèyàn ṣe nǹkan tí èèyàn ṣe ala kulli hal irun máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú atakbir wọ́n pè ní takbir torí pé a sọ pé allah akbar allah akbar kí ni túmọ̀ allahu akbar àfa ìmọ̀ mọ̀rọ̀ sí i àfa àfa jẹ́wọ́ àfa mẹ́ǹtẹ̀ èyí ẹni ara wọn mistake tí ma ń bẹ́ǹbẹ̀ àwọn tí máa ń túmọ̀ àdánù yẹn Allahu akbar Allahu akbar ọlọ́run ló o ọ ló tóbi o ọ̀hún gbà <laughs> akibaru kan kankan rẹ mo gbé ni ma akibaru a bẹ̀rẹ̀ ẹnu pẹ̀lú pé Allahu Akbar tabalẹ̀ ronú sí nǹkan yẹn yóò yí wáyé pé ẹni tá a fẹ́ kírun fún ìgangan tí ì fi Allah ká tó wọnú àwa gángan ti ní àwọn kankan tó tóbi lẹ́nu ẹ̀wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó rẹ tóbi lọ́dọ̀ rẹ ìwọ ọkùnrin ìyàwó rẹ tóbi lọ́dọ̀ rẹ ìwọ obìnrin ọkọ rẹ tóbi ní lọ́dọ̀ rẹ bàbá rẹ tóbi lọ́dọ̀ rẹ wọ́n wá ń sọ fún ọ pé èyí tó o fẹ́ ṣe yìí o gbogbo tó tóbi lọ́kàn rẹ tó ti ń rù bọ̀ yìí o fẹ́ wọlé ilé tó fẹ́ wọ̀ yìí gbà tó ogun tó tóbi yẹn ò tún kankan ẹni tó fẹ́ sìn ló ṣe kíni ó tóbi jùlọ ìdí yẹn tó fi ṣe pé Allahu akbar àtọ̀ wọn gbọ́ òkè ọwọ́ ọ̀wọ̀ ní pé mo sọ̀rọ̀ ń dà àbí ọ̀jọ̀ bẹ́ẹ̀ náà ni pé àbí ẹ̀ tí wọ́n ti náà kọ́ yẹn àìsọ̀rọ̀ ń dà àbí ẹ̀fọ́ mímọ́ gbà ọlọ́run wọ́n ló tóbi jùlọ ọwọ́ àwì pẹ̀lú Allahu akbar Allahu akbar ní àwọn nǹkan tí àwọn elétò ayé tá máa ń sọ bí àwọn police àwọn forces àti àwọn jẹ ọlọ́pàá nǹkan ẹgbẹ́ náà bá yọra wọn báwọn oṣù àwọn bẹ́rí bẹ́rí ni pé ọ̀gá àbí wọ́n sọ fún ọ̀gá ni ọwọ́ kan làwọn ń lò àwa níwọ̀ ọlọ́run ẹ̀yọ kan kọ́ méjì ń ga ọ̀gá ni ọ́ bí sẹ̀rí àti dáa tó bí sẹ̀rí àti dáa tó náà ṣèyẹn báyìí wọ́n á ní kí láàfin máa parí ẹ̀ mọ̀kítàtàmà tó ń bẹ tẹ̀sílẹ̀ wọn láà máa parí irun pẹ̀lú sálámà a máa parí irun pẹ̀lú sálámà ní pé àsálámù àríkù wọ́n sọ ìbẹ̀rẹ̀ àtòpin wọ́n sọ àárín ilé ìjìn ní hikma torí kí n ti ń bẹ láàrin pọ̀ ju ká máa dà á lẹ̀ lọ definition sì gbọdọ̀ ju tíra ńlá definition line kan definition bá ti ń kọjá line kan ntí yẹn ọkọ mọbíyàn ti máa mú ni definition ìyẹn gbé kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ níwọ̀nba ṣékí tó dẹ̀ kó gbogbo ọ̀rọ̀ tó gùn tó fẹ̀ tó kù sí ìjẹ́kùn definition yẹn ìdí bá wà sọ pé definition yẹn péjì kan o ha èyí ni ìdí definition explanation lè léwu kìí definition sẹ́rífù ló ń ti mo jẹ́ sí pé definition máa ń sọ̀tì ni ìdí nìyẹn tí wọ́n fi sọ pé ìbẹ̀rẹ̀ àti òpin kí láàfin máa máa pín yàn parí irun asalaamu alaykum taslim abẹ̀rẹ̀ pẹ̀lú takbir àti parí ẹ̀ pẹ̀lú ataslim ìyẹn báyìí wọ́n wá ní bẹ̀sàrà ikọ̀ makhsusa ó ní èyí tá a wí yìí náà ó ní májẹ̀mú o kì í ṣe gbé ọ̀sàláwò akíwárò bó ṣe wù ẹ́ tó wà fún mo ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ó sì ní ṣe sàlámà àlékún bó ṣe gíní bó ṣe wù ẹ́ tó pé mo ti parí ìrun ó níbi tó ti ṣe sálámà o nígbà tí wọ́n pé definition wọn ni pé tọ́ba sọ pé Allahu Akbar tó sọ pé asalaamu aleykum ìwọ́n ti parí kí ẹ̀ wá jókòó pé Allahu Akbar asalaamu aleykum wa rahmatulah sọ parí ìrun náà parí ìrun ìyá fi níbi ṣàrá ìtọ̀ makhsusa ó láàyè tá a ti sálámà ó sì láàyè tá a ti ṣe Allahu Akbar ìyún ló fi jásí pé àwọn mímọ àwọn àṣàlàyé àwọn tí wọn máa ń fi sálámà jáde kó nù láfi júwe kí yẹn mọ yẹn láfìlà lọ́wọ́ kó wá ṣe kọ́ mọ́ ìrún ọ̀ràn yàn ṣe mọ̀ pé èyí tó dára jù ní pé kó fi náfìlà yẹn sílẹ̀ ní tó dára jù kó fi náfìlà yẹn sílẹ̀ tó yẹ wá báwọn bóyá níbi tí wọ́n ti wá sí ìkọ́ ọmọ bá ọ ibẹ̀ ni o ti ń ka fátíhà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ jáde ń bẹ̀ yóò sọ pé bí wọ́n ti ní àsàlámà ni yóò sì kíni àsàlámà àlekún àwọn tó ń rí ilé ìwọ̀n wà fún ọ ilé ìwọ̀n ò tí bí irun torí dúró láàyè tá a sí sálámà lẹ́yìn tàṣáhùdù là sálámà ní tàṣáhùdù wà dàtọ̀ sí ìjókòó lọ́wọ́ àbáyé ní tó fi sálámà sọ àyè sálámà ó stọ̀pù ẹ̀ níbi tó ṣe kíni níbi tó dé náà àní ìdìbò bí asàlámù alẹ́kùn àyè sálámà kẹfìrún yẹn lẹ kò ní ìdíkọ́ sálámà tí ọba ti parí ẹ̀ torí pé kò tí kírun dá àyè sálámà àwọn definition ní tó tú kalẹ̀ fún ẹ̀ rí pé ojú wa dàbí ẹni kó tún rí náà sí látara definition torí pé ohun tó gbé definition wa wọ́n gbé wá níbàámu bí òun ṣe rí exactly bí yẹn bá wá sàlàyé ẹ̀fẹ́ tí ń gbọ́ náà yọ ọmọ tó máa ń pè ní àsọ̀là wọ́n ní ọ̀sọ̀là wàá tó màfòròdọ́ wọ́n ní àwọn àrùn tó jẹ́ àlùmàfòròdọ́ tó jẹ́ ọ̀nà àyà hamsun márùn-ún nílò wọn kò jẹ́ ma ìwọ̀n tó jẹ́ ọ̀nà àyà márùn-ún àwọn afáwọn onímọ̀ kan wọ́n há di kan mọ̀ ṣùgbọ́n àwọn èèyàn gbà fún wọn ní pé kò yí sọ̀rọ̀ àyà kí ni ìrún náà tàǹdà bàbá sọ wíìtì ẹ̀ ṣe nínú ọ̀rọ̀ àyà báwọn ni gbogbo wa máa ṣùgbọ́n àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n hà di wítìrì mọ́ wọ́n sì jí gbowó rẹ̀ lọ́dọ̀ àwọn àfa àwọn àfa já sí ìkàlùkù náà sọ pé kíni ọmọ tó ń sọ ọ̀nà yẹn ni àwọn àtẹ̀sínú àwọn ọ̀rọ̀ yẹn káyọ̀ bá mọ̀kọ́ lẹ́rìí táwọn náà mú wa o ṣùgbọ́n tá a bá wò dáadáa rí i pé ọ̀ràn yẹn ni ọlágbára ọ̀fẹ́ yẹn di kíni ọ̀ràn yẹn kì í sọ̀ràn ọlágbára tó fẹ́ di ọ̀ràn yẹn kì í sọ̀ràn ọ̀fẹ́ di ọ̀ràn yẹn tán kì í sọ̀ràn yẹn òun náà ni ọ̀rọ̀ wítìrì tí ẹlòmíín ti ń sáwẹ́wà tí ọmọ pé kó o kí wítìrì rẹ kọ́ ọmọ rẹ kìyàmù lẹ́lì kì ọ̀dà pọ̀ tán ojú kọ́ wa ju wítìrì nù kọ́ wa sọ pé nítorí kìyàmù lẹ́lì lọ́fẹ́ ju wítìrì wítìrì lágbára kó o kí wítìrì ẹ̀sán tó gbà ń bẹ̀ kì í ṣẹgbẹ́ kó o kí náfìlà òru ká ní pé tó o bá kí náfìlà òru yẹn kò ní jẹ́ kó o láyè kí wítìrì ẹlòmí ó sùn yóò gbé mo fẹ́ sùn tó bá délé òdùnà àkíwìtì mi ó sì mọ̀ pé ẹ̀ta lòun tó ń bá tuntun lọ báyìí wọn ó lù lù lù kó tó dìde lẹ̀ ìwọ ìyẹ́ òní fíkì nìyẹn o nígbà níbi sọ fún Abu Hurairah nìyẹn o wọ́n di ọlọ́run tọ́lá ni wọn náà mọ̀ pé Abu Hurairah àfa làwọn àfa àti sáyẹ̀nsì ń ka síra tó sùn yóò bìsì yóò kà yóò yẹ wù yóò sì mọ̀rọ̀ ọjà gbogbo tó hà wọ́n di ọlọ́run tọ́lá ni àwọn ìwà ni mo fẹ́ ti wà síyà fún Abu Hurairah sọ́gbọ́ ah, Abu Hurairah ní kíni ah, àwọn ọ̀bọ̀rọ̀ mọ́gbọ́ ìwọ Abu Hurairah nínú àwọn àṣírí àti níṣe fún mẹ́ta ni ìkànnì ẹ̀ ní gbérí pọ́ùn kí wítìrì kó tó sùn lálẹ́ bẹ́ẹ̀ gbọ́ yìí wọ́n ní kó máa kí wítìrì kó tó fi kíni àwọn onímọ̀ ní kí alóde nìtí wọ́n ní kó máa kíkì yàmù láìlì ni wọ́n sọ fún kí wọ́n máa kíkì yàmù láìlì ṣùgbọ́n wọ́n mọ̀ tó o bá ní o sùn láìkí wítì rẹ tó o fi sùn o ò ní jí máa sọ báà ní ọ̀là ọ̀la sọ wítì rẹ nǹkan tó pàtàkì níta pọ̀lọ̀ kan àní wọ́n ní àwọn ọ̀run ọ̀ràn èèyàn márùn-ún ni wọ́n wọ́n á kà fún wa pé àbúrò kí ni tó máa ró rẹ̀ bá a túmọ̀ rẹ̀ o hmm? èyí ni ẹ ti mọ yorùbá rẹ̀ èyí ni bìtì nǹkan wà ní àzóhò ọ̀yà àyílà ibi tí a ti fẹ́ sọ̀rọ̀ gan-an azuhur àwọn yorùbá dọ́kàn bàbá wa ṣe máa ń wí nìyẹn àwọn ènìyàn wa kírun àìlà ìrun àìlà ti tó ìrun àìlà ti tó ṣé ìrun ni wọ́n sọ ní àìlà kì í ṣe o àkókò táǹkì ni a sọ ní a fi sọ lóko o ẹnìkan wà ní dénì tí kò wá rí pé no ẹ gbọdọ̀ pè ní àìlà mọ́ ìrun àkókò àìlà ní pé tíyàn bá rìn lákòókò ni a ò lè là èyí ni pé àsìkò tó rùn mú gangan ní ìlànà kírun tó fò ẹni pé tọ́ ọ rìn níbẹ̀ ò lè là ó àyè là ó tó kíyàn wá gbọ́ yíba nǹkan pé inú wa yí padà ó ṣùgbọ́n kò sí láì fi o torí pé túmọ̀ eléyìí yé wa yí pé bí èpè bí èpè wà ń bẹ̀ ẹni pé àyè là ọ̀fẹ́ lọ kí àyè là àti àmọ́ kí àyè là kí á là ní ká máa kí. Ah, ló fi ń bò mí a lè má pè ní àyílá ká máa pè ní à ń là ara yí padà ní nǹkan bíi mbẹ irun à ń là orin ló ń irun à ń là sínú orí kò lé lẹ́nu rárá láti yí padà kò ṣòro torí pé àyílá àti à ń là ó wọn níbi irun à ń là irun tá a ti là àlàásìrì ń tiẹ̀ àwọn ọ̀rọ̀ wa máa ń sọ pé àlàásàrì kí àpè kíwù rẹ̀ ni wọ́n yí padà sí yorùbá ṣùgbọ́n zuhuri ṣòro pè fún yorùbá zuhur bó ní o ti pè zuhur ẹn pé àti rọ àti ha kò sí ní èdè yorùbá àti ha wà ní èdè yorùbá ni kò sí àti rọ kò sí àwọn tí òkè wọn ni wọn á pè rọ ní ìsìn kò tó bẹ́ẹ̀ sọ̀ọ̀sọ̀ ni wọ́n máa wí torí pé ahọ́n rẹ̀ ò tí ò rọ̀ sí rọ láti pè aláàsì ní alásán magrib kí láà má pè ní yorùbá magaribi sẹ́wọ̀n pé kíwú náà ni wọ́n sọ di yorùbá ń bẹ̀ ní ìṣáì ńkọ́ lìṣáì àwọn ní lìṣáì ẹ̀wá kọ́lé ẹ lọ́kẹ́ mu lìṣáì wàlúfàjì á pè ní àsọ̀bà láti ṣubúhì zuhuri nìkan òun ni wọ́n túmọ̀ tó yẹ sí pé ẹ̀rù ń bàyàn fún ìtumọ̀ rẹ̀ pé àyílàbò àmọ́ làwọn ni ìwọ̀n àkìlà làwọn kì áyà alàlùfàlà ẹ wá là àwọn tí ń pè wọn kí wọn pè wá pé hayya ala al-falah ẹ wá là ẹ wá là afẹ́ lọ kí àyílà afẹ́ lọ kí à ń là ní òkè ìjà àyílà o àfa wa wọn á gbé ẹ̀rí wá fún wa tó fi jẹ́ sí pé irun mara àrùn yẹn ọ̀ràn yẹn ni hadith anas bin malik. an anas bin malik radiyallahu anhu qala furidat ala nabi sallallahu alayhi wa sallam salawat laylata usriya bihi. wọ́n ní wọ́n ti irun lọ́ràn yẹn fún anabi sallallahu alayhi wa sallam àwọn àrùn bára àrùn yẹn wọ́n sọ dọ̀rọ̀ yẹn fún àná ọlọ́run sọ fún pé ọyá dọ̀rọ̀ yẹn fún àtàwọn àlùmọ́ rẹ̀ nígbà wo ni laylata usriya bi alẹ́ ẹjọ́ tí ànábì ṣe ìrìn àjò Isra àti Mi'raj iná ni ọlọ́run ọba ṣe ìrìn lọ́rọ̀ yẹn fún nígbà tó lọ́run wá ń ṣe lọ́rọ̀ yẹn yìí mélòó nọ́mbà rẹ̀ hamsi fifty ni o njọ́ njọ́ àná fifty yẹn àádọ́ta àbí àádọ́ta àrùn àádọ́ta ọ̀ràn ẹ̀yàn náà ni wọ́n máa kí tó àádọ́ta ọ̀ràn ẹ̀yàn yìí lọ́jọ́ kan ni o wákàtí mélòó la ní lọ́jọ́ kan jẹ̀mọ́ twenty four tá a ti fà pẹ̀lú thirty thirty yóò jẹ forty eight yẹn ni pé ìwọ̀n tá a máa kí láàrin between twenty five twenty five twenty five minutes twenty five àbí twenty twenty minutes síra wọn ìwọ̀n kọ̀ọ̀kan máa tó ìwọ̀n kọ̀ọ̀kan ó sì máa gba bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá kù fún anú gbèsè ayé ẹ̀yin náà wò ó fifty ni o ẹni pé láàrin ogógún ìṣẹ́jú láàmà sọ pé Allahu Akbar Allahu Akbar lẹ́yìn twenty minutes àbá ti kí tán ẹni pé wọ́n pè ọ́n àáfàkókò lẹ́ táwọn èèyàn fi ṣèkọ́ ọmọ <laughs> ẹni tí ìjáde màtájú wa pé ẹni irun mi tuntun tó mo láwàá gbà mo lágbà lọ́jà mọ́ tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ sì lórí ń pilẹ̀ ànábì gbà bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam torí pé àwọn ò gbọ́dọ̀ takò ń tọ́lọ́ ń bá mú wa ń bọ̀ bẹ́ẹ̀ náà ní bọ́lá ń ṣe fún wọn wọ́n sì ń gbé bọ̀ ojú ọ̀nà ni nǹkan ti ṣẹlẹ̀ ojú ọ̀nà ni nǹkan ti ń ṣẹlẹ̀ bí a ah. ó yà kí ẹ máa ní ẹ tó ní experience o ṣàǹfà náà bí o ti ní experience ń náà experience o ti sì ń gbà náà ẹ rò pé mo bá ti gbé dọ́dọ̀ wọn báyìí wọn gbà náà ṣùgbọ́n gbà tí wọ́n pàdé ní experience lójú ọ̀nà ànábì Musa ayé sọ̀rọ̀ tó wà sára ẹ̀ ń pé àwọn láyé pẹ̀lú àwọn èèyàn wọ́n sì rí gbogbo ẹ̀ bó ti rí ànábì wọn sọ fún Musa pé àbáyé ah, lọ́lọ́run ṣe à ah, ẹ̀yìn èyí tẹ́mi gan mú wọn ò tó jẹun wọn ò gbà lọ́wọ́ mi àwọn tẹ yìí wọn ò lè gbárù eléyìí padà o lọ sọ fọlọ́run padà o bẹ́ẹ̀ bá ń pàdé ẹni tó ní experience ayọ̀ ká máa ṣàǹfààní bẹ̀ dáadáa wàlá experience àwọn Yorùbá máa sọ pé òun ni ọ̀gá àgbà àbí òun ni ọ̀gá àgbà ah, experience iná ẹ̀kọ́ táwa rí bẹ̀rù experience ni anabi musa fi bá anabi sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam anabi náà sì gbà bẹ́ẹ̀ ó sì padà wọ́n dínkù wọ́n dínkù wọ́n dínkù wọ́n dínkù pípa àrà tí anabi padà lọ sísan lọ sàn bọ ọ̀pọ̀ débi pé wọ́n sàn dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi kú márùn níwọ̀n wá kú márùn anabi musa tún lè ọ padà márùn yẹn gan ṣe kí ni ó tún pọ̀ tuntun bá wọn o ṣé wàá pọ̀ fáwọn èèyàn náà bẹ́ẹ̀ sọ àyàn wọn èèyàn mélòó ni wà mọ́sálásí mùsùlùmí ti ń bẹ láyé pọ̀ ṣùgbọ́n èèyàn mélòó ni ń kírun tó ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn wá bẹ́ẹ̀ àmì Musa máa ń torí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wàá pàdé ní ẹ̀sìpírẹ́ǹsì náà kí wọn náà wàá fojú ti kàn ojú ti tàn án yóò wàá fi kàn sallallahu alaihi wasallam ah, ah, ah. ẹni ọ̀dà bí ìwọ Musa o. <laughs> àyè Musa sọ tiẹ̀ àyè sọlá àti wasalam àwọn sọ tiwọn wọ́n sọ sẹ́mu pé nature tún yàtọ̀ síra wọn bọ́lọ́n ti dá àbùdá bọ́lọ́n ti dá kálukú tún yàtọ̀ síra wọn. so anabi musa lọ anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ò padà lọ́wọ́ wọn ní báwọn náà ti tó wọn gbélé náà lọ mo rò pé wọn ọlọ́wọ́n bá wa rọ̀ wọn wọn gbà wọn ó sì ṣe ní sàlọ́ mgbe tó ti wá bẹ̀rẹ̀ nínú tó mọ̀ náà kọ̀ sọ̀rọ̀ ọwọ́ ń rìdíùsì ń rìdíùsì ń rìdíùsì hàtà àjọ ìlà kàmsà tó fi di márùn tó mọ̀ lẹ́yìn tó di márùn tán tánà bí ti gbà bẹ́ẹ̀ nùdì wọ́n wá pè lókè sáma pé yá Muhammad orúkọ ọmọ là ń pọ́ ọmọ o ó pè lókọ yá Muhammad torí pé àyè yẹn àbọ̀lọ̀ pè lókọ rẹ̀ àwọn ẹgbẹ́ ọlọ́run wà ní sẹ́mọ̀ wọ́n ní ya Rasulullah àwọn tí wọ́n dà wọ́n pọ̀ àwọn ẹ̀rẹ́bí ọlọ́run pọ̀ nsẹ́mà kálukú wọn tọ́lọ́ ń tò wọn abẹ́ àwọn míì wà lókè tó ká àwọn míì wà nísàlẹ̀ àmì wà torí pé dáràjà wọn ẹ̀mí wọn. Hmm. nọ́ọ̀dì wọ́n ní ya Muhammad ìwà ànábì innahu la yubaddalu al-qawlu ladayya èmi ọlọ́run tí mo ní kọ́ ọmọ márùn-ún lọ lọ́mọ pé ọ̀rọ̀ yìí yí padà lọ́dọ̀ mi o ọ̀rọ̀ títí kíni kì í yí padà lọ́dọ̀ àwòrán yẹn lè yí padà ṣùgbọ́n kò mú òkun rẹ̀ ní kíni kò ní yí padà wọ́n bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ náà ni ṣùgbọ́n bóò ní bẹ́ẹ̀ kọ́ rẹ̀ ó ṣe rí o lè má gbọ́ tuma yìí bóò ní bẹ́ẹ̀ rẹ̀ ó ṣe rí o má gbọ́ tuma yìí tó bá wọlé márùn-ún gbà lọ lóòótọ́ ṣùgbọ́n fífìtì náà ni mo fún ọ márùn ló kó lọ́wọ́ ṣùgbọ́n nínú àgbéyẹ̀wò ká tuwò tuwò tuwò fífitì mọ̀ kó fún ọ lọ́wọ́ níbi àwọn rìwáyà mi wọ́n ní wal hasanatu bi ashri amthaliha tí wọ́n bá ṣe dáadáa yọ kan ntú kéré jù tó gbà lẹ́sàn-án náà times ten ẹ̀ lọ́kùn mẹ́wàá yìí tá a bá kí irun sọ̀láṣì fájìrì ní ìsìn irun fájìrì mẹ́wàá láti bí yàrá dẹ̀ lùsì ẹ̀ náà kí ló lùsì àfa abájẹ́ ń sọ ti ọ̀tún ká máa ń sọ ti òsì náà òfò ti ẹ̀ òfò mẹ́wàá ló ṣe tó bá kí zuhur zuhur mẹ́wàá ló kí ládàá mẹ́wàá ló gbà tó o bá kí náà òfurufú mẹ́wàá òfurufú zuhur mẹ́wàá ló sí ṣùgbọ́n tó o bá sáláì má kí tó o bá fẹ́ san padà o kì í ṣe pọ́wà kí mẹ́wàá o ẹ̀rọ kan náà ló kí o. márùn-ún lọ́wọ́ rẹ o ṣùgbọ́n fifty ni lọ́dọ̀ ìgbà ọlọ́wọ́n ọba fifty ni mo bá ọ káàṣẹ́ eléyìí jẹ́ ọlá fáwa àwọn àjọ tó ṣíwájú wọn kí tọ́pọ̀ déédéé ẹ̀sán kí á kí náà wọ́n gbà àwa kí níwọ̀n bá ṣùgbọ́n a tún gbẹ̀sán ju tiwọn lọ gbogbo ibi tí ọlọ́run wá fún alẹ́sìn nínú islam gbogbo orígun islam pátápátá gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run fi ọlá tó ju tàwọn tó síwájú ló fi ibẹ̀ fáwọn àjọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà gbogbo ẹ̀ ní sẹ́tà wa ó ṣe ń bẹ̀ ó kéré ju sẹ́tà wọn ó ṣe lọ ẹ̀ rí pé fàn bó bá dé náà àwọn ramadan àwọn náà gbà ṣùgbọ́n tí wọ́n le ti wá rọ ẹ̀sán ti wá tán pọ̀ ju tiwọn lọ bó bá débi ẹ̀hún wọ́n kì í pọ̀ ọlọ́run gbà lọ́wọ́ wọn àwọn òkì tó nǹkan ọlọ́run fún lọ. ọba débi zakat bẹ́ẹ̀ náà ni bó débi hajj tó láwọn náà sa hajj ọba débi hajj the same thing náà kò síbi tó tó ní bá ìfà tí ọlọ́run fi rán ànábì sí wa sallallahu alayhi wa um, wọ́n ní àwọn èèyàn ìgbọ́ yẹn wọn fi lárúbáwò kò torí pé tí a bá wò dáadáa ó lè má jẹ́ lárúbáwá gan tọ́rọ oko bá ti wá àrọ́ bí iná máa ń pè ó lè jẹ́ ẹrú gan ẹrú ẹrú tó wá láti ìlú mìíràn tó wá pé wọ́n mọ lẹ́rú sọ́dọ̀ àwọn lárúbáwá àrọ́ bí iná wọn. wọ́n ní ará oko kan ọwọ́ abá òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ará oko tó sì wá ìwọ́sá mọ́ra ó rí agọ̀tọ̀ pọ̀ ó sì rí oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n jẹ́ sí pé kò bá àyàn lẹ́jẹ̀ mu tí wọ́n ṣe nínú kọ́ máa rùn sósì tàbí kó ṣe gìrìgìrìgìrì tàbí kó sá ọ lọ́wọ́ pa fáwọn pé gbogbo yẹn ń bọ̀ lọ́wọ́ ní wọn kan ọwọ́ rẹ sì dàbí irin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ faramọ́ náà tàbí kó gbé inú ọkọ̀ rẹ kó tilẹ̀kùn mọ́tò rẹ gbàá fáwọn pé mọ́tò kò yìí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó fi bí mọ́tò kò náà ní ọjọ́ kalẹ̀ náà gbogbo wa nǹkan yẹn èèyàn mọ̀ ẹ́ tó bá ti rárá oko òní òní kúrì ẹ̀ bó ti máa ń kúrì ara ilé alágbòrò ó wò pé báwọn ará oko sábà ń mọ̀ sí. tó bá ń jẹun lọ́wọ́ tá lóko bá dé tó bá ní wá jẹun tó sì bọ́ bẹ́ẹ̀ tó sì ń jẹ ẹjọ́ jẹ́ sánà ni o mọ̀ wulẹ̀ sọ pé àṣejù tó ará oko. wọ́n ní sáyẹ̀rọ̀ ras irun ẹ ti yálà yálà ìtumọ̀ sáyẹ̀rọ̀ ras ni ọ̀yárún kò tó ń ṣe ó sáà ti yálà yálà irun àwọn mangun tí wọn kọ̀dà bí irun kúkúkú táwọn gbé káàkiri irun tí wọ́n yọ̀ wálẹ̀ báyìí wọ́n ní irun ẹ̀ ọ̀nà wọn màmá báyìí sáà pé tí yàrá bá irun yẹn tó bá ń nàró ẹ̀rọ báyà pé ṣé ṣètò àwọn ilé àbí èèyàn wọ́n ní sáà yọ̀rọ̀ sí irun ẹ̀ nà kankan ó sì yàlà yàlà báyìí. bó ṣe dé báyìí àwọn tó gba hadith wa àwọn onímọ̀ hadith máa ń sọ tó fi wẹ̀ ńtọ́ wá béèrè béèrè tó tó fi wo bó ṣe dírẹ́sì àti bó ṣe fi ọmọ nítọ̀ àdéhìí ara wọ́n fi máa ń mọ bíbélì yẹn tó gba àdéhìí wá ṣe ṣáàpù tó tẹ́lẹ̀ mi bá ń gba àdéhìí lọ́wọ́ wípé mo gba àdéhìí yẹn lọ nígbà náà ẹ ti ń kọ́ mi ní àdéhìí lọ́wọ́ ó ń de bọ́tì aṣọ rẹ̀ lọ́wọ́ nígbà náà wọ́n fi wò pé ah ilé ìhá àdéhìí ó tún ha ìṣesí ẹ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tọ́jọ́ tó ha ma àfi máa wọ́n fi máa fún yàn ní pé ilé ìṣekọ̀ tó ń ṣekọ̀ hujja hujja lélẹ́yìí à ọ̀pọ̀lọ̀ ìmúradà ẹni tó gba àdéhìí wa wọ́n rò ń tẹ̀ dáadáa wọ́n ní láàárọ̀ oko yẹn bá sọ pé ya Rasulullah wà nẹ́bí o kò tí ọlọ́ akhbirni bima farada Allahu alayya minas salat ọ wá sọ ń tọ́lọ́ ń ti lọ́nà yẹn fún mi náà ó béèrè ó béèrè ìbéèrè pé kí lọ́nà yẹn tó wọ́n máa kí náà kí lọ́nà bí wàá sọ fún un as-salawatul khams. anábìíní ìrún illa an tatawwa shay'a. àti tó bá fẹ́ ṣe tàtàwá tàtàwá náà nìyẹn a fẹ́ ṣe náfìlà lọ́yà kù gbogbo yòókù náfìlà ni ìrun wákàtí márùn yẹn nìkan ni ọ̀ràn yẹn. bí ọkùnrin yìí ṣe gbọ́ ọ̀rọ̀ ànábì tán yìí ẹ̀gbà wá yẹn yòókù wọn wájú ẹ̀ bó ṣe gbọ́ tánàbì sọ̀rọ̀ rẹ̀ ó ní òun fi ọlọ́run ọba búra òun ò ní ṣẹ́jú tó wí náà lọ <laughs> márùn náà ló wọ́n máa ṣe kí ni <laughs> wọ́n máa kí ni sọmọ kó fi tara oko náà kún bẹ̀ náà tí ó sì fi béèrè wípé ìlànà tàtọ́ wà ẹja kan kílẹ̀ sáà fi tàtọ́ wà náà o ẹnì pé ah, báwo oko ti ṣe nìyẹn ẹ ẹ sábà pé oko kó ara oko bó ti wulẹ̀ kó ṣe bó ti wulẹ̀ kó ṣe tó tó a bí ọ̀rọ̀ as-salawatu al-khams wallahu ta'ala a'lam wa sallallahu wa sallama wa alihi wa sahbihi ajma'in bẹ́ẹ̀ àwọn tí a bá salamu alaikum wa rahmatulahi wa barakatuh ọlọ́wọ́ bá a san ilé san ìsìgbè kí a rí ẹ̀mí ìlú pẹ̀lú látara Islam ìbéèrè mi ni pé nípa ìgbé ọwọ́ sókè bí àwọn mọ̀tá náà àwọn náà máa ń ṣe báyìí tá a sọ pé wọ́n ń ṣe ẹbọ ni àbí tá a lè pẹ̀lú rẹ lẹ́bọ àwọn àwọn mọ̀tá díẹ̀ máa ń ṣe báyìí fúnra wọn tí wọ́n sọ pé mo ju pàjù sẹ́lẹ̀ gẹ́gẹ́ bá a ti ń ṣe Allahu Akbar táwọn mọ̀tá náà máa ń ṣe báyìí fúnra wọn. Okay. Naam sí agbọ́ béèrè sí àfáàní. Wọ́n ní àwọn ọmọ ta ìsáwòlá ọ̀kẹ́rà àdúrà tẹ̀sí ọlọ́run gba ẹrú ẹ̀fẹ́ iná àti tó dàgbà. Wọ́n ní àwọn ọmọ ta wọ́n máa ń ṣe báyìí fúnra wọn. Wọ́n fi máa ń kíra wọn, àbí? Báyìí nǹkan. Àti àwọn ọmọ ẹ̀ta tó tó kó ọmọ ẹ̀ta dé àṣà láti dáhùn yàrá. Àwọn ìyá tí wọ́n lára tó sallallahu alayhi wa sallam àbí àfáà láti lọrin ah, àbí ọ̀pọ̀ ń lọrin dáadáa ni mo ti kọ́kọ́ rí láyé mi nìyẹn lọ́jọ́ mi bá wọn ó ti wà níbi lọ́dọ̀ ayé náà dáadáa ìgbẹ́ mo ti kọ́kọ́ rí láyé mi ó yà ìtóbi twenty years àbí jù bẹ́ẹ̀ lọ ìgbà yẹn ni bí mo ti kọ́kọ́ rí a lọ síbi lẹ́kṣọ̀ nìkan tí wọ́n ní máa ń ṣe lẹ́kṣọ̀ mẹ́rin kí ó dá àwọn àlọ́ ẹja lọ afẹ́ lọ wọ hálíkọ àfọ́n abasi dìbẹ́ àwọn àfọ́n ní wáàsí ni o èyí ti mímọ́ o tó nfẹ̀ dárúkọ mọ́ tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí sallallahu alayhi wa sallam ní oṣù sallallahu alayhi wa sallam wọ́n yẹn gbé sallallahu alayhi wa sallam ẹ sọ lí ẹ àwọn obìnrin ni ẹ àwọn àti báyìí sallallahu alayhi wa sallam ọmọ tí wọ́n ti báyìí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tó wọ́n àfáà ní kéèyàn ṣe báyìí fún àwọn ọmọ àtà tí wọ́n ń kíra wọn ṣáàlè pé ẹbọ ni kì í ṣẹbọ wọ́n kíra wọn bí ìgbà tí ọlọ́pàá àtọlọ́pàá ṣe kíni tó bẹ̀rẹ̀ fún àwọn wọ́n kíra wọn. torí wípé èròǹgbà wọn pẹ̀lú tí wọ́n bùtẹ̀ ẹ̀rí kọjá o rí pé kíkí inú ìsìláàmù kì í ṣe báwọn. nítí ò dáa mú ń kárùn kí ẹ máa kiri yàn báyìí àbí kí ẹ máa bẹ́rí fún ẹ̀yàn mú ń kárùn kò sí permission fún ìsìláàmù ṣùgbọ́n ṣẹbọ ni téèyàn bá sí kì í ṣẹbọ kọ̀ọ̀kan dáni ẹni bá ní ẹbọ ni ẹbí lè rè gbé níbo ni súra ẹbọ wà mẹ tó bá nítorí pé ọwà náà ṣètìtà àbí máa ń kí irun ẹ sọ fún yín pé dídúró náà nǹkan ṣáà ìdúró kí n ẹni tó kí bọ́ ọ bọ̀ lọ́wọ́ náà ó dúró náà ni ó tó bọ̀ lọ́wọ́ ṣùgbọ́n mo jẹ́ sí pé ìdúró ta dúró nìyẹn dúró pẹ́ẹ́pẹ́ fi joseph ibi tí òfin jọ jẹ bọ ìyẹn náà ló sọ gbogbo àwọn àǹtẹ à ń kúnlẹ̀ fún yàn kankan yẹn lọ́jọ́ kọjá sí pé kì í ṣe bọ ẹsẹ̀ torí pé ẹni tí ń kúnlẹ̀ àti ẹni tí ń tẹ̀ yìí kò sẹ́ni tí ń kúnlẹ̀ fún àyàfà àwọn àkọọ́lẹ̀ kan ti ń bẹ láwọn ààfin ọba nkankan yẹn ló jẹ bọ torí pé àwọn tẹ́ǹtẹ̀ láwọn ọba lẹ́yìn nkankan yẹn tí wọ́n bá fẹ́ kúnlẹ̀ fọba wọn á máa lánìyàn pé bí ìgbà tẹ́ ń sìn ẹ̀rí pé ó ti dọ̀ràn yàn ìdúró tí wọ́n tún fi ṣe gan ẹ̀dùn àpò eléyìí ó ti di shirk sọ àwọn náà àyẹ̀ lálẹ́ pè níbi shirk ṣùgbọ́n ọkàn ó ti báyìí fún ó ti báyìí fún eléyìí ṣe shirk ṣùgbọ́n sẹ́yìn kò dára tó tí a bá wá fẹ́ máa kíra wa bó láti kíra wa kíkí ìsìláàmù ní sàlámù àríkù wọ́n ìsìláàyè gbà kó tó bọ̀ lọ́wọ́ bọ́ọ̀ bá bọ̀ lọ́wọ́ tó bá ti sàlámù alhamdulilayi ó èyí tó lágbára jù náà bọ́ni lọ́wọ́ sálámà sálámà nàmbà wá bọ́ni lọ́wọ́ yẹn kò kárí tó sí sálámà ọlọ́run ọba ò sì ṣàlàyé bíbọra ẹni lọ́wọ́ òun tó bó ti ṣàlàyé sálámà àyàbí lọ́sàlàyé díẹ̀ fún wa nípa bíbọra ẹni lọ́wọ́ ìsinmi kí adébì kan bẹ́ẹ̀ sì jókè ní ìka máa bá gbogbo yín lọ́wọ́ ṣùgbọ́n mo gbọ́dọ̀ sálámà sí gbogbo yín mi ò lẹ́yìn náírà ìṣàkí máa bá gbogbo yín lọ́wọ́ kódà àwọn onímọ̀ kan kàkí máa bá gbogbo yín lọ́wọ́ pé bídíà ni bí ànábì àmọ́ wà ní àwọn sàábì tí ó dé sallallahu alaihi tí wọ́n kàn dé sáà assalamu alaikum yóò sì jókòó àwọn aṣọ ti gbé <laughs> gbogbo wọ́ọ́rá bọ̀ jù so wọ́n ní àwọn mímọ̀ kan kà pé bídí àgbà nìyẹn ní ìtọ́ máa bọ gbogbo ọwọ́ tó bá yẹ pé jàmáà lọ́ba lọ kí ọ sàlámà sọ wallahu ta'ala a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk